له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìgbé òdodo tí ó máa dé sí etí ìgbé ọyìn níkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa Ṣàmùsídíìnì Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí ẹ̀sán rẹ̀ ló máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọn àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni Samahatu Sheikh Al-Imam Ishaq Abọlọ́rẹ́ Muhammad محمد الأول حفظه الله ورعاه سوى wọ́n jẹ́ ندعوة لحق سترى ما كلمة mosque lẹ́mẹ́ إما ẹ máa الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه واهتدى بهديه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرقاكم فوالاً الحمد لله سبحان من كان قبل الخلق أجمعين wọ́n tí a dúpẹ́ fún náà ni ọba tó yàtọ̀ pé ó ti ń bẹ síwájú gbogbo àwọn ẹ̀dá yìí. قبل الخلق أجمعين ọba tó dá wa tó dẹ̀ mọ̀ pìlẹ̀ wa tẹ́nìkan kan mọ̀ pìlẹ̀ rẹ̀ tí kò ní pìlẹ̀. لا قبل من قبله لا بعد إلا هو. gbogbo ọ̀hálẹ̀ tí ẹ láyé lónìí ta tàbí fún ẹ títí títí tó kọ̀ tó ló gbọ́ wọ́nà pínjọ kan. Láàkọ̀bẹ̀lú mìíràn kọ̀bẹ̀lẹ̀ gí láàbàrà ìlú ìlàgbò. Tó bá ti ń gbọ́, tó bá ti ń sọ̀rọ̀ kú iná bẹ̀rẹ̀ sí bí àyàrí bẹ̀rẹ̀ sí já pàrà, ìwà kú náà ni kò sọ́kọ́ tó fẹ́ dá. Ọ̀pùlẹ̀ wòjú di ìtàlá ayò hípọ̀ bí kí ilmúlẹ̀ ìbáde bẹ̀lá ṣeríkì ní àbádínà. علم العباد بلا شرك لعبدناه lẹ́yìn náà ni a fi wọlé lónìí ní ìta fi ń fèrè lẹ̀. a ń jẹ́ kẹmọ̀ ipẹ́ lọ nìkan lọba tí ń bẹ o. ọbọ̀lẹ̀ ojú ní ìtàwálá. o náà lọba tó ń jẹ́ káwọn náà máa bẹ bá ṣe wà lónìí o. ọbọ̀lẹ̀ ojú

fún wọn náà lónìí mo fẹ́ kó wòye sí kò dẹ̀ ronú sí o. wọ́n sori ta ronú kó ra rojílẹ̀. ta amali ah, mo já kó máa lùṣẹ́ mi bó ṣe ń lò lọ yìí. fakari ta fa fún o. ọkàn ẹ balẹ̀ jù kí ló dé. bí kò lè ṣe yín kàyà kan ní àná wá. ṣé wàá náà tẹ̀ sí ìfura pé gbogbo tọ́lá ń dá ló ń júwe pé kan lọ́lọ́run ni. bí kò lè ṣe yín kàyà kan ní àná wá.

ohun tí wà ṣe tí wà fi dọba àlìjánà títí yára ṣe opportunity tí mi àti ẹni láyé pa jẹ́ èèyàn yìí àà àǹfààní ńlá mà ní tí èèyàn bá máa ti lọ tí ò bá sin lọ́wọ́n láyé tó bá jẹ́ ọgbẹ̀rẹ̀ kìyàmà torípéngbà náà ọlọ́run ní kí gbogbo àwọn ya ìyókùlù ìka ya lè ta ní kún tuntun rọ́bà. ọlọ́run ní kí gbogbo àwọn ọkụ yìí kí di yẹ̀pẹ̀ di yẹ̀pẹ̀ torípé àwọn ẹranko ò ya yàtọ̀ fẹ́ jẹ. ọ̀yẹ́kùlù ìka àfihàn. kò sáré jánà tọ́lá ka ya náà ṣe láyé báyìí. ní kèfèrí. Ẹkùlù ní kàfírò. Òun náà mọ́ ń bá wá máa ń ò. Ilẹ̀ ìta ní ìkùn tuntun Wọ́n náà náà ìbádẹ̀jọ́ náà dẹ̀ wá lè di lónìí bí àwọn ṣe di yìí ṣùgbọ́n kò lè ṣe ṣe torí èèyàn sọ fún náà pé tó bá wà láyé tó bá sin ó máa yàtọ̀ Tó bá ìgbà tó bá dàrí ara rẹ̀ ni wàá kó fẹ́ di ẹranko àbákójọ́ kó máa ṣíwá ní kó má ṣe wá ní aláàkọ́ọ̀gbà kó jẹ́ kí á tètè jáwọ́ kúrò níbi tí ó ní kálukú bá ń ṣe tí ò dáa fọ́kànáà kọ́lọ̀ kó fi rọ̀ wá lọ́rùn ká lè máa ṣe dáadáa torí rẹ̀ dáwà síbí wọ́n tún kẹra wa káàbọ̀ lónìí sórí ètò wa ètò yín ìpè òdodo ibi tí a ti mọ́rọ̀ lánàá ó náà ní bí ó ṣe bà wá lọ́kàn jẹ́ látàrí àwọn ìròyìn ìpànìyàn àwọn oníròyìn wa níròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn ẹlẹ́jẹ̀ ò tiẹ̀ tí ìsìn gbà tí wọ́n ń pè ìròyìn ẹlẹ́jẹ̀ ìsìn yìí gangan ni ìròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn ìpànìyàn ìpànìyàn ìpànìyàn ẹlẹ́ tó wá gbòde kan lónìí ó là ń sọ ojú wòye Islam torípàlómi àmà wípé kí gan ni Islamic perspective lórí irú tó ń ṣẹlẹ̀ yìí. Qul ta'alaw. Láfi bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún wa. Atlu ma harrama rabbukum alaykum. Ẹ má gbàgbé pé lánàá bá àwọn ìjọba wa náà sọ̀rọ̀ abẹ̀ wọn kọ́ jọ tó bá jẹ̀bi ikú kí wọ́n pa o. Alla tujriku bihi shay'a. Bákan náà, a sọ fún àwọn òbí náà fún ní kálukú mójútó ọmọ rẹ̀ o. Wa bil walidayni ihsana. Bẹ́ẹ̀ náà ni lánàá náà sọ wíkọ́ sí bí agbéjẹ́ mọ́wọ́ kọ́ máa wá darí kìrìkìrì. àtàkọ́tùlù àwùládàkùn mi ní míláàkín nàánú nàrísókò kan wá ìjà hàn. láti bẹ̀rẹ̀ sí mú àwọn àyàtò Kùránì wá látànà ká lè fi mọ̀ àwọn mùsùlùmí ká rọra wa létí bákanáà wọ́n tó tí mọ̀ pé ìsìláàmù ẹ̀sìn ọlọ́run ọba ni kó gbọ́n tó wà nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba kí wọ́n náà yé bá wọn bí wòròwòrò nípa ẹ̀sìn wa mọ́ gbọ́n tọ́lọ̀ ti wá sọ fún ànábì wa sọ́lọ̀ sọ́lọ̀. ta'ala watlu ma harrama rabbukum alaykum. ọlọ́ni rẹ̀ ànábì sọ fún wọn pé káwọn èèyàn yìí súnmọ́ bí kan wá gbọ́ ti wá. watlu ma harrama rabbukum alaykum. sọ pé mo fẹ́ kà fún yín tọ́lọ̀ ọba ṣe léèwọ̀ fún yín o. alla tushriku bihi shay'a. àkọ́kọ́ náà ni pé má sin nǹkan mí àfọlọ́hún ẹ má sin tọ́lọ̀ ń dá o. wa níbẹ̀ ni pé àwọn òbí méjèèjì ìsìláàmù kọ́ wa pé ká ṣe dáadáa sáwọn òbí wa. wàlá àtàkọ́tùlù àwòládàkùn mi ní ìmìlá kọ́. bákan náà òfin ẹlẹ́ẹ̀kẹta rèé ọlọ́run ní ẹ má pa àwọn ọmọ yín ẹ má pọ̀ ọmọ ọlọ́mọ náà. àwòládàkùn mi ní ọlọ́run ẹ má pààyàn ẹ má pọ̀ ọmọ yín torí òṣì ẹ má fọwọ́ ṣe ríṣùà. náà pèsè fáwọn náà tó bá pòṣì ló bá ti débi irú ẹ̀ rárá o. wàlá تقربوا الفواحش ما ظهر منها وما بطن ẹ tún máa gbófin tọ́lọ́n tàwa mùsùlùmí tó ní àmójútó. ولا تقربوا الفواحش. ọlọ́run ni ẹ má súnmọ́ àwọn ọ̀wà bàjẹ́. ما ظهر منها. ètò bá hàn nínú bàjẹ́ àti ètò bá pamọ́ ẹ má ṣe ṣìnà nìtumọ̀ rẹ̀. ولا تقتلوا. ẹ má jalè. ẹ má mutí. لا تقربوا الفواحش. ẹ má jalè ẹ má mutí ẹ má ṣe ṣìnà ẹ má ta tẹ́tẹ́. ولا تقربوا الفواحش mùsùlùmí ọlọ́tí jáwọ́ torí tọ́lọ́run wà látàkọ́rọ̀ bó ìbọ̀bà wá ṣíjà mùsùlùmí oníṣìnà jọ pátì wà látàkọ́rọ̀ bó ìbọ̀bà wá ṣíjà ìṣìnà níṣìnà má ṣe máa kúrò ń bẹ̀ má zọ̀rọ̀ gómìnà ojú ló wà wọ́n ní ìrà ọdẹ̀ wí fún má ṣe má má jalè mọ́ látẹ̀tẹ̀ mọ́ látẹ̀kọ̀rọ̀ pẹ̀lú fọwọ́ àfíjà. Fọwọ́ àfíjà máa zọ́narọ́ mi ní ha wà máa bá tọ́nà. Má gbowó èlé mọ́. Wàlá àtàkọ̀tún ló na fúnṣà Haram Allahu illa bil haqq. Ọlọ́run bá ní ẹ o. Ẹ gbọ́, ẹ má pààyàn. Ẹ má pààyàn mẹ́kàn. التي حرم الله إلا بالحق ẹ má pẹ̀dá kan àyàfi tó bá jẹ́ sí pé ó lẹ́tọ̀ọ́ kẹ́ẹ̀pá aṣàlàyé lè náà fún wa lánàá kí ló lè fi lẹ́tọ̀ọ́ tó náà bá pààyàn kí wọ́n má fojú àánú wa pààyàn ẹjọ má fojú àánú wa pààyàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè náà ń gbogbo bó ṣe ń wọ́n dẹ̀ retí pé yẹ kẹ́ ti pa ẹniyàn látijọ́ yìí àwọn tí bíyàn náà retí pé yẹ kẹ́ ti pa àwọn náà gbogbo àwọn tí wọ́n ti pààyàn tí wọ́n ti sẹ́yìn yìí ìrètí aráàlú ni pé yẹ pa wọ́n ìrètí wa nìyẹn ẹ má fojú àánú wò wọn àwọn tí wọ́n àwọn ẹbí àwọn ẹni tí wọ́n pa náà ṣe wà nínú ìbànújẹ́ pín wọ́n pa ọmọ wọn pa ìyàwó wọn pa bàbá wọn. ọ̀kọ̀ọ̀lá alaihi wa sallam. ẹjẹ́ káwọn ẹbí tí la yahillu damu òjíṣọ́lá bá ní kò tọ́ kí a pa ẹ̀mí kan nínú ìsìláàmù yìí ilẹ̀ àbí ìdàrẹ̀sà láti àyàfi tó wá kó sínú àwọn kọta fẹ́ kààlẹ̀ yìí tàbí kọ́kọ́ sọ́mẹ̀ tó kàn wá bí lónìí náà ni annafusu bin tó náà pẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ o bá kílẹ̀ ní ìṣe fún ẹ tó yẹ pé tó wá kàn ní kòkò pa kí ni wọ́n fẹ́ ní láyé wọ́n fẹ́ lọ́lá wọ́n fẹ́ lọ́rọ̀ láyé wọ́n wá rí pé kí wọ́n fi ẹ̀dẹ́ ẹgbẹ́ tiẹ̀ kí wọ́n fi lọ́lá kó fi ṣògùn kó gé orí ẹ̀ kó gé apá ẹ̀ ẹ̀dẹ́ ẹgbẹ́ èèyàn bí tiẹ̀. ànàhùn máa قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا a fẹ́ kí gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa láyé gbọ́ ilé yìí náà kẹfọ́ bí islam ṣe dá tó kẹfà mọ̀ pẹ́ni tẹ́ bá rí tó bá hùwà pálapàla nínú àwa mùsùlùmí ọmọ lè ní kí sára wa. àhàyà fàkànnàmà àhàyà nà sàjẹ̀ ní àá. kẹfà mọ̀ pẹ́ni tó bá hùwà rárá

torípẹ́ni tó ń pán tó pààyàn tí ìjọba wá ní kí pa àwọn tí ìjọba bá yàn pé kí wọ́n lọ pààyàn à ní rí àwọn àṣà pààyàn àárí àwọn àṣẹ ìtọ́lọ ní kí wọ́n lọ ẹni tí ìjọba ní kí wọ́n lọ gbé òfin ró lórí làwọn agbófinró lórí ìwà àbàjẹ́ táwọn kan hù làwọn Ọlọ́run ẹni tó ń pààyàn yìí. Wọ́n ń kọ̀ tẹ́lẹ̀ náà fún sáàbì gẹ́gẹ́ náà fún sí. Tó pààyàn. Bí gẹ́gẹ́ náà fún sí. Àwùfàṣà dé fílẹ̀ arúgbì ìfàkà náà máa ń kọ̀ tẹ́lẹ̀ náà sàjẹmí ha. Àbí àwọn tó lọ balẹ̀ jẹ́ tó lọ jọ́dọ̀ kó tọ́wò. Wọ́n Ha! wọ́n lọ ṣe jàǹbá fáwọn aráàlú wọ́n dáná sàwọn èèyàn mọ́lé wọ́n dáná sàwọn èèyàn mọ́lú wọ́n hùwà burúkú. wọ́n lọ fọ́ ọ̀pá epo iná wá là àbáwọn bandit àbáwọn boko haram òkúrò ilé islam ti wà òwúrò islam ti ọ̀rẹ́ ní sí o fàkà annà kọtàlá náà zàjẹ́ ní àà torípò islam ló fi àtàṣì kí ni ẹmẹ́sìn wà kí ṣàrẹ̀ sí wà ó ní kí o language ni arabic arabic is a bá ti ń sọ English tá ń sọ French tá ń sọ uh, Japanese gbogbo èdè tó kù tá ń sọ aláyé bẹ́ẹ̀ náà ni Arabic language èyàn lọ kọ́ kò túbọ̀ sí pé mùsùlùmí tó ń sin lọ́hun ni má dẹ̀ ṣe mi sí kìkí ṣe gbogbo ọmọ lárúbá ló ń ṣe Islam tó dẹ̀ gbé nìyẹn má dẹ̀ jẹ́ òun náà má Arabic textbook dẹ̀ àwọn kan wá kọ́ra ọjọ́ síbi kan wá múra bíi mùsùlùmí ọwá ń pè gbólóhùn láìláìlá bọ́ wá ń kàkéwú ọwá ń pààyàn ọwá ń sọ pé ẹ̀ ṣótàn ìsìlámù lè ń tí ìsìlámù sọ fún wa gangan àwọn sọ fún ọ̀yí. tí ò dúró lọ́rùn ẹ̀ ẹnìkan wá wọ àbọ́wọ́ uniform àmì ọwá lọ fi rọ́bọ̀ wá ṣe ọṣẹ́ ẹ̀bẹ̀ ẹwà sọ pé ẹwà ń pọ̀ ọlọ́pàá ló lè àwọn ilé ìdẹ̀rẹ̀ lọ jí ọlọ́jí uniform kó làbọ́ ọlọ́rán ni ṣáwọn ọlọ́pàá lè lè yẹn àbáwọn àdàmọ̀jọ ọ̀daràn àdàmọ̀jọ ọlọ́pàá tí wọ́n jọ daràn tó wá fẹ́ sọ ọlọ́pàá lórúkọ tí ò dá torí ẹ̀ṣọ́ rẹ̀ bẹ̀rù ọlọ́run bá sọ̀sọ́ kó sọ pa ìsìlámù ti wá o àbíjọ́ tí wọ́n ti ń gbọ́ta ti ń táa sọ wípé tí ṣíwọ̀ gbọ́ táa sọ rí nínú sáàmù pé bí èèyàn bá sọ ní ẹ má wà ṣíwọ̀ gbọ́rọ̀ rí nínú sáàmù ti wà ṣe wọ́n pọ́ta sọ́rí pé bá nìyẹ bá sọ ní ẹwà bẹ́ẹ̀nà bá sọ ní ẹwà ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá sọ ní ẹmà wà ó kọ́ rí náà. ọkọ̀ tálẹ̀ náà fún sáúdì kó ìrìnà fún sí ní àwùfẹ́ sáàdì ìfìlẹ̀ àròdì ìfàkà ànàmà kọ́tàlà nà zàjàrí tó bá fi lè pa ẹ̀mí káàdà tó pa gbogbo ẹ̀dá tó wà láyé ni ṣe medical doctor lápẹẹrẹ ó dẹ̀ sí yíṣí tọ́lọ́ fi jákẹ́ nìyẹn gbádùn ó ṣe wàhálà títí títí driver ni olúwa mọ́tò yẹn ó dè sá eré rẹ̀ wípé ọlọ́run lò ó láti fi du ẹ̀mí arákùnrin yìí kò mọ́rí kò mọ̀ ya rẹ̀ kò mẹ́jì ẹ̀ ó lè sáré páàkì ó sáré bọ́ọ̀lì ó sáré ń já dúró fi gbọ́ ọmọ ẹkúrò lójú títì ẹni tó bá lè ṣe báyìí tó rẹ́ fi láìpẹ́ èèyàn kan. wákà á nà nà sájà ní à. alábìnrin náà gẹ́gẹ́ bí ẹni tó yẹ gbogbo èèyàn tó wà láyé yìí kó o bá mọ bí Islam ṣe dáa tó ara ẹnìkan òjíṣẹ́ ọlọ́run bá ní ó fún ajá òǹgbẹ́ǹgbẹ́ òǹgbẹ́ǹgbẹ́ ajá ó wá wà mí tó ti fẹ́ mu omi ajá náà fẹ́ mu omi

ìwọ̀kẹ̀ mọ́lógbò ojú sínú àpò ó jọ wọ́lẹ̀ pọ̀ ọ̀dájú ìwọ náà ṣe ojú sínú odó wà ń fọ́ odó mọ́ wá ní ọ́tọ́mẹ́sàlọ́ ó tún wọ́n tún jù ó tún wá ń gún olódó lóyẹ̀ gbogbo àwọn ìwọ ìhànà yìí àwọn wà kí wa ní ọ gbogbo ẹ̀nà tẹ́ ń ṣe gbogbo oríṣiríṣi ọ̀dájú tẹ́ máa máa já tẹ́ máa fásán tẹ́ máa gé látà lọ́rùn gbẹ́ ọ̀dájú ọ̀daràn ni wàkọ́ọ̀lá sọ́lọ́wọ́ tí mo fẹ́ kàálẹ̀ yìí tí máa ń ṣe tí máa kò pààrùn bá ní. Kúlì náà wà náà yá Rasulullah. A sọ́ọ̀bà wá ní ròjíṣẹ́ ọlọ́run sọ fún wa àwọn nǹkan wọn àwọn nǹkan méje náà. Arábìnrin ẹ̀ṣẹ́ ẹ máa gbọ́ máa àkọ́kọ́ mọ̀ nǹkan kan tẹ́ ń kó káàkiri ó ní ẹjìnà sí o. àbàtí ló ná fúsílẹ̀ tí haramallahu illa bil haqq. ẹlẹ́mi àwọn ní kí ló kàn yín pẹ̀lú oògùn gan náà ṣe oògùn náà lọ fi máa ń pe àwọn ọmọ mi lórí fóònù táwọn ọmọ yóò dẹ̀ ní mọ tán ṣe mọ́ ìkọ́ ló pa oúnjẹ tì tó dẹ̀ dìde aṣọ ń lọ kú ni. tọ́ ti fọ́ ọmọ ẹ̀ òun náà lọ fi fẹ́ lómi wá láti lóyìnbó ọ̀nà náà sá ìsàkóso àtẹ́lẹ̀ omi tó fi dànù àtọkọ ẹ̀rú tó rọ ọfẹ́ gbadúkìá oríṣiríṣi ìsàkóso ìsàkóso ìsàkóso burúkú táwọn èèyàn tó ń sà Islam ò fọwọ́ sí o wọ́n sàtẹ́lẹ̀ omi báyìí á bẹ̀rẹ̀ àárẹ̀ ń sáwádẹ̀ máa tún fi ṣe fáàrí ẹlòmí àti máa fi ṣe wò máa sàtẹ́

ẹ̀dí haramallah. ẹ̀gbọ́n sọ ni wọn náà fi wa máa sọ wá ha ọlọ́ni mo fi ẹ̀mí mo ẹ̀mí búra àti bí mo ṣe ṣẹ̀mí dọ́gbadọ́gba àwọn àfáà nínú tẹ̀fsìrì wọ́n ní ẹ̀mí tọ́lọ̀ sọ pé òun ṣe ní dọ́gbadọ́gba yẹn ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n lè jẹ́ nípa kí wọ́n mu tí tó bá pa wọ́n lè nípa ní kò

ẹ wá ń bu nǹkan tó ń jẹ fún àwọn èèyàn ẹ ń pa àwọn èèyàn ẹgbẹ́ bu nǹkan tó ń jẹ fún wọn ha ẹ ń fọ́ sí àwọn èèyàn ẹ ń dúrọ̀gì àwọn èèyàn ọ̀wá mọ tó ń ṣe mọ́ ẹ wá ń gé èèyàn bí ìgbà tẹ́ ń gé adìyẹ ẹ ń gé èèyàn bí ìgbà tẹ́ ń gé ẹran ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run ha وقتلوا النفس التي حرم الله إلا بالحق وأكلوا الربا ah, nǹkan tó ànábì tún dárúkọ nínú ọ̀sọ́bọ̀mù òbíkọ́ ti ń bí ó náà ni ákìlò rìbá ó jọ́rọ̀ bá nínú tí máa ń kó parun bá ní rìbá náà jẹ́ kan ìdìbájẹ́ kan ọ̀rọ̀ sí ń bọ̀ ń belé iná kí ló rí bá tọ́rẹ ìjọba ẹbá wà nǹkan ṣe ti tẹ́bá fẹ́ yá àwọn èèyàn lówó aráàlú lẹ́fẹ́ yá lówó ni òṣìṣẹ́ ìjọba lẹ́fẹ́ yá lówó ni ẹ máa jẹ́ kójó wè lé kẹ́yàn wá yá 2 million kẹ́mìnì kó máa san 2.9 million tẹ́bà ní kó fi dá 1.5 million padà kẹ́ẹ̀fí ṣe dẹ̀kọ fún ẹ̀dẹ̀ kó san 2 million náà gẹ́rẹ́gẹ́ wà kílò ríbà ríbà ma ń bẹ̀kọ́ náà mìjẹ́ ni wà kílò máa lè lè ẹ̀dí mi òṣìṣẹ́lá bá ní nínú tó máa ń ṣokùnfà bínú ọlọ́run máa o náà ni jíjẹ owó ọmọ kan, àwọn ọmọ kan, àwọn ọmọ tí wọ́n níyà tí wọ́n ní bàbá tó wá jẹ́ pé owó wọn dúkìá wọn ìwọ ló wá kù lágbà ní owó owó bẹ̀rẹ̀ ìṣẹ̀rẹ́ ìsáàmù kò o wọ́n ẹ̀bá pọ̀ sí wa máa bákanáà tẹ̀wọ́lì ìyàwó máa záhá ẹnu tó alábi sọ̀rọ̀sọ́rọ̀ àwọn tó sọ ní kí wàhálà ṣẹlẹ̀ káwọn èèyàn gbógun ti Islam àti mùsùlùmí kí wọ́n wá sá kí wọ́n wá sákò ní kòkan ẹ̀hùn àtàwọn àlè ọgbọ́ ọjọ́ ẹ̀ṣẹ́lẹ̀ ìwọ̀n bá pàà mùsùlùmí kan sọ pé kí Islamic panel wà ṣẹ̀ríà panel kí jókòó máa wà ká lè máa mójútó tó pọ̀ nínú Islam pẹ̀lú òfin Ọlọ́run ọba wa pẹ̀lú àwọn mùsùlùmí kan tó ń sá àyà wọn tó ń já ẹni àà èmi ò fẹ́ kọ́ ma sọpá fẹ́ rí akíní kálẹ̀ ní ọ àwọn mìí tó ń sá àyà wọn tó ń já tó dẹ̀ yẹ pé òfin ogun ẹ̀sìn kọ́ yóò kọ́ wá tẹ̀ wá jẹ́ pé àwọn ọ̀tá wá àtàkì mùsùlùmí mùsùlùmí ò gbọ́dọ̀ sá mùsùlùmí kì jà máa sọ fún gbogbo gbà gbogbo gbà là ń sọ fún pé mùsùlùmí kì jà o mùsùlùmí fàjọ̀gbọ́n o mùsùlùmí dá o gbogbo àwọn ogun ẹ̀sìn tẹ́ ń gbọ́ nínú tọ̀pọ̀ ṣẹlẹ̀ àwọn jagun wọ́n jagun wọ́n jagun tẹ́ ń gbọ́ yẹn àwọn ni wọ́n wá àtàkì wọn o lọ́lọ́ fi fún ànábì ní ẹ̀dá pé yá àwọn géńdé ọmọkùnrin káwọn náà jáde láti lọ pàdé wọn gbogbo tó bí àwọn ogun nìyẹn torí ẹ̀ tẹ́ bá lọ gbogbo tí àwọn bátùsì yìí ti wáyé tẹ́ bá lọ wọ àyè yẹn síbi tẹ́ àwọn àtànábì wà àtàwọn sàhábà ẹ máa rí kó kù díẹ̀ káwọn ará bíyẹn wá káwọn mọ́lé ní gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀ kò sí kan nínú àti pé àwọn wá kúrò lẹ́wà lọ káwọn èèyàn mọ́bi tí wọ́n wà lọ́hùn torí pé tí Islam wá pèpè sí orúkọ rẹ̀ lóòrò àlàáfíà ni ṣùgbọ́n tọ̀sán bá ká mùsùlùmí máa ọlọ́run kí mùsùlùmí máa jáyà. wàtàwálì yàwó bá ṣẹlẹ̀ ó wá ṣẹlẹ̀ wọ́n tó wá jẹ́ mùsùlùmí wá ń káwọ́ bọ́tán rárá o. bẹ́ẹ̀ náà nílé iná tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìkájọ gbógun ti mùsùlùmí kan pààyàn mùsùlùmí gbogbo mùsùlùmí tó kọ jáde pa ó jára wa jára kò náà àwa ò fẹ́ àwọn òsọ̀pọ̀tì ìpànìyàn àwọn òsọ̀pọ̀tì wà bàjẹ́ àwa kìí ṣagbódegbà fápàáyàn àwa kìí ṣagbódegbà fáwọn a ṣagbódegbà fáwọn ọ̀daràn agbọ́dọ̀ ma sọ wàtẹ̀wálì محصنات الغافلات المؤمنات بكنا alábìsọ̀rọ̀sọ̀rọ̀ ní nínú àwọn sọ́bọ̀lì mọ̀bẹ̀kọ́pì àwọn nǹkan méje tí máa kó ìbàrú báyìí ọ̀nà àníkẹ́ máa dọ́rùn ṣìnà máa ẹni tí ò mọ́wọ́ mẹ́sẹ̀ ń bí ṣìnà ẹlẹ́mìígbà tí ó wá mọ́ tó fẹ́ sọ tán náà ilẹ̀ ó dẹ̀ ń sọ àwọn ọ̀rọ̀ tó máa mú ẹ ìbínú ọlọ́run àwọn ọ̀rọ̀ tó lè gbogbo tó ti ní láyé rú ẹ lójú nírọ̀ ọ̀rọ̀ tó ń sọ yìí òun fa legation ṣìná kẹlẹ́ha ẹni tó bu ara rẹ̀ tó pòfin ọlọ́run ọba má tó má gbẹ́dájọ́ ẹwà jẹ́nẹ́rálì yìí pé gbogbo àwọn tó bá ti wá rí nínú rú mọ́ra ikọ́ a máa rò pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí rárá o àsáwọ̀ tí yíò lè ṣàfẹ́kún rẹ̀ láwùjọ olèrú eléyẹn ṣùgbọ́n dúpẹ́ fọ́lọ̀ ń pẹ́ ah, tó bá ń bóyá àwọn ẹlẹ́hàá tọ́kàn máa ń dáṣẹ́ ààbò lórí lójú agbólọ́jọ́ ìyàwó ìwọ̀n ọmọ tí wọ́n mọ̀tí ha ọmọ tó ṣe ń jó kiri irú wọn lẹ́ti máa bá pẹ̀lẹ́ àtọ́ máa jó kiri pátí ẹ̀hẹ́n kò mọ̀ ẹ̀ ẹni

èèyàn àwùjọ ló bàjẹ́ kí n ṣàwùjọ ṣe ṣe Tinubu ló pààyàn yà bẹ́ àbáwọn kéwì torí ìdí èèyàn já bẹ̀rẹ̀ ọlọ́run ọba orílẹ̀-èdè ọlọ́mà jọ bàjẹ́ ìpànìyàn èdè ọlọ́mà fòpin sí ẹ̀yin gómìnà tí ẹ̀jẹ̀ máa bá mójútó àwọn tó bá pààyàn ti bá sáyìn وبركاته ẹ pàdé wa ní ọ̀la lọ́dọ̀ àwọn ọmọ àyà wa tí wọ́n jẹ́ mùsùlùmí ní ìsàlẹ̀ ìgbẹ̀yìn tí wọ́n ta mọ́tò tí wọ́n ta páàtì mọ́tò ní ẹ̀yìn sàlátù lásìrì inṣáàlá fún wa sí ìta gbangba tí wọ́n pè wá sí. ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Amin commercial wà ní ìjẹmọ̀ àgbájú ní Abẹ́òkúta ilé ẹja tó unique fún àǹfààní àwọn tí a bá fẹ́ ra ẹja bíi sandine fóté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní Ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti múmú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ àlùkùtẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn tó yarantí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmọ̀ọ̀mù wa ní 08035751466 ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta